الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أنت أما بيو ميني tí a sì máa tẹ̀síwájú lé orí ẹ̀ ní àwọn àsìkò tó ń bọ̀ inṣàlá tààlà nínú tó ní ṣe pẹ̀lú tẹ́rẹ́bíyàtọ̀ àwòláàdì ìmọ̀ tọ́ ọmọ ní tó jẹ́ ojúṣe gbòógì nínú ojúṣe ẹ̀yin obìnrin wọ́n nínú àwọn ìjọ tó jẹ́ ìpínlẹ̀ iṣẹ́ obìnrin tààlà bọ̀ ọ̀nà ni. تربية الأولاد في أماكن ojúṣe yìí obìnrin gbọ́dọ̀ mọ̀ ní iṣẹ́ tó ju àwọn àwọn nǹkan mìíràn tá ń lábọ̀ ọ̀run tá ń pè níṣẹ́ lọ torí pé ní àwọn ọmọ wa àmọ́ náà ni wọ́n wọn jẹ tó bá dìpọ̀ nǹkan lámọ́ náà ẹ pé ẹ ń fún yẹn sọ ní nǹkan yẹn ni wọ́n béèrè ní nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń gbìyànjú nípa títọ́mọ ṣùgbọ́n ó lè jẹ́ pé gbìyànjú kò jẹ́ lọ́nà tí ẹ kò fọwọ́ sí ilé ìfihàn pé gbogbo nǹkan a máa ń kọ nínú ẹ̀sìn ni. láti kírun akọ láti gbàrẹ akọ láti tọmọ náà akọ tí o lè bá bá ìlànà tọlọ àtúntàná ìlànà òjíṣẹ́ rẹ̀ kó lè bá bá lọ ẹlòmíì lé ohun òbìkítà lórí ojúṣe yìí anábà Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yẹ wá pé gbogbo ẹni tí bí ẹni tá fún lẹ́nu kí wọ́n kọ́ tí wọ́n bá ń tọ́jú àwọn ẹ̀rìn yìí wọ́n bá ń kọ́ wọn lọ́rùn gbó kọ́ máa lọ jẹun. gbogbo àná ni wọ́n béèrè ẹ̀rìn tó kó sọ́wọ́ wa ẹni táwọn gbígbà lérò náà ni àwọn ọmọ wa tán wà lábẹ́ wa mo béèrè lọ́wọ́ wa ojúṣe yìí ó ṣe pàtàkì ká mọ̀ ń pa èyí tá a ti mọ̀ tẹ́lẹ̀ tá ń gbìyànjú kábílẹ̀ bá tẹ̀síwájú lórí ẹ̀ èyí tó yẹ pé ní àti ìmọ̀ ṣe kalẹ̀ mọ̀ ṣe èyí tá a fi ń ṣe tó yẹ pé bóyá ó rọ́ǹgì kalẹ̀ bá tún ṣe torí pé ní nǹkan tá à rí ní àwùjọ látàrí báwọn èèyàn ṣe ń yà báwọn ọmọ ṣe ń yà ní a pé ní ká sí ìtọ́mọ a ṣiṣẹ́ tiwa lórí ọmọ bẹ́ẹ̀ nìṣẹ́ ni a ṣe ìyókù àwọn àgbẹ̀ sọ́dọ̀ ọlọ́run àmọ́ ìfàdó àtìlẹ́yìn torí pé ìmọ̀ nìyàn ọwọ́ ọlọ́run ló wà gbẹ́dọ̀ ó ṣe ojúṣe tiẹ̀ ṣe pé àwọn tó dáa jù nù àwọn ànẹ́bí ọlọ́run àwọn nọ́mọ̀ yẹn tọ́ àwọn nọ́mọ̀ yẹn rè torí pé àwọn ń gba wá àyè ọlọ́run sọ tíra kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́run tọ́ wọn sọ́nà gbogbo tí wọ́n mọ̀ ṣe tonti bẹ́ẹ̀ náà wọn lè fọwọ́ sọ̀yà pé gbogbo àyẹ̀wò tó wà lábẹ́ àwọn àwọn fẹ́ tírèdì wọn fún mọ̀nà ṣùgbọ́n tó lọ́run ran wọn wọ́n ṣe ọlọ́run bá sọ́fánà wa tọ́lá sọ́fánà bá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run innaka la tahdi man eré ànábì ò lè fi ọ̀nà mọ ẹni tó bá wẹ̀ o nǹkan lè ṣàlàyé ọ̀nà fún mi ṣùgbọ́n kó rìn ìyàn lọ́wọ́ ẹ̀ o ìbò ni alẹ́ mẹ́sìn lodò ní alẹ́ mímú mi o so àwọn gbìyànjú gbìyànjú ìwọ́n kí nǹkan yẹn kó wá bọ́ sí ó tún kò sọ́wọ́ ọlọ́run òun káwa ń gbìyànjú wa á tún máa mọ bẹ lọ́run lórí ẹ̀ torí pọ́n tó dáa jù wá lọ àwọn ànábì ọlọ́run ọlọ́run jẹ́ ká náà mọ̀ pé ẹ lè fọ̀nàmẹ́ni tó bá wù yín o ọlọ́run ti fẹ́ fánábì nínú àyà yìí walakinna Allaha yahdi man yasha ṣùgbọ́n ọlọ́run bá ní máa fọ̀nàmẹ́ni tó bá fẹ́ wa huwa a'lam bil muhtadin wọn sì ló mọ ẹni tó mọ̀nà ìyẹn ní ó fi wá nu hadisi kan wọn ládìsí yẹn gan ló fa sábà bíi ìṣẹ̀lẹ̀ ló fa sábà bíi káyà ìsọ̀kalẹ̀. ó ń kó ànábì táwọn sí Abu Talib tí í ṣe bàbá Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu ó ń kó ànábì òun ló tọ́ ànábì ṣe oníṣẹ́ tó bá níbi ti fẹ́ Khadija. nígbà tọ́lọ́run ní tọ́lọ́run gbá níbi kefirik àwọn kẹfìrí gbé ogun ogun tó pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì mú wa iṣẹ́ ọlọ́run ọ̀nkù rẹ̀ yóò gbà fún tó ṣe àbùtọ́lì ṣùgbọ́n táwọn kẹfìrí bá ń ogun yìí bọ̀ òun yóò mọ̀ dáadáa nìyí onímọ̀ ti dànù tí tó fi kú ní ànábì fi banújẹ́ ńgbà tó kú ṣùgbọ́n kò wá gba islam á fi wàhálà tó ṣe ìgbà tó fẹ́ kú ànábì wọn sọ pé yàám èrè ọ̀nkù mi kó la ilaha illallah tí ẹ̀ sọ la ilaha illallah kẹ́lì mọ́ta gbólóhùn yìí tó bá sọ ashhadu laka biha inda Allah wọ́n fi jẹ́rìí lọ́dọ̀ ọlọ́run pé ah, ọlọ́run ó pè láìláìlá kó tó kú ẹwà rí àbújáàlì àbújáàlì àwọn ẹ̀kàn nínú àwọn kèfèrí nu àti abdullahi ibùnà àbí òmọ́yà àwọn ẹ̀kàn nínú àkèfèrí nu àwọn náà wá lọ bá àbútọ́lì nígbà tó fẹ́ kú wọn kò yá àbátọ́lì àtẹ́rẹ́gábà àmì láti abdulmutọ́lì ìrí àbútọ́lì tí ó tẹ̀lé mọ̀ọ́mọ́ wà fi ẹ̀sìn bàbá bàbá láyé láàrin ilẹ̀ ẹ̀sìn bàbá rẹ̀ abdulmutọ́lì kò sàtúnṣe kọ́ wà tẹ̀lé kọ́lọ́mọjà lọ rẹ̀ bú àwọn ọ̀rẹ́ ìtúnṣin débi pété fún kẹ́ báni bí ti ń pè láwọn eléyìí náà tún dúró ti lọ fún ọ̀gbọ́dọ̀ sọ ọdún ní ọ̀sán àti tó jẹ́ pé ní kí n fura kú kò rí láìláì látọ̀. ẹni wọ́n bá níbi inú jẹ́ èyí ló fà á tí aláya ìfisọ̀ kàlùkà iná kala tàbí mọ̀ àbábù ọ̀ lè fẹ́ ní ọ̀nà mi tó bá wù ẹ́ ọkàn lè ṣàlàyé ojú ọ̀nà pé ìrìnà tí ó ní ìrìnà tó lè ṣùgbọ́n kó rìn ìyún sí lọ́wọ́ rẹ̀ walakin Allah yahdi man yasha ṣùgbọ́n náà bá ní ó wà á fọ̀nà kí yẹn lè rí yóò fi yẹn ṣe kòǹgẹ̀ rẹ̀ tó bá fẹ́. ó mọ̀ pé àwọn ó gbìyànjú tiwa ṣùgbọ́n kí ẹ̀rọ àtàyè sáájú ẹ̀ ayà ìkẹ́ ẹ̀fọ́ mọ́lẹ̀ tó bá wúlò sí ẹ̀rọ àlefọ̀nà ọgbìyànjú tiẹ̀ ọwọ́ àfi yókù sí ọ̀dọ̀ ọlọ tó wà nílùú anúhàn ìsàlá tó yẹ pé ní bòtẹ́jà náà bí ọlọ́run tó gbà tí ọlọ́run fẹ́ pa àwọn ọjọ́ rẹ̀ run tí wọ́n gbà ẹ̀rì pọ̀ ọmọ rẹ̀ ní ó fún tó yẹ àbùnà yẹ ẹ̀rọ kábùmá náà ọmọ yìí gun ojú omi kọ́ọ́lé bá a là ọlọ́run ògùn náà ni ó ní kọ́lá fàáwì ilà àjábá ní yàtìmù ní mìnàlùmá ó ní òun tẹ̀lé yín bàbá òun lọ gun oko òun lọ gun orí òkè òkè yóò ní jẹ́ kí omi dọ́dọ̀ lu bàbá yẹn lọ fi kọ́lá láàsùmọ̀lì yẹ́wò mọ̀mí amúrèlá a àṣẹ ọlọ́run lè dé gbogbo ẹni tó bá ti gbé lóṣù gbogbo ẹni tó bá ti gbé oko ojú omi yóò tẹ̀rí. kò sẹ́ni tó lè là lónìí illa man rahiman illa man rahim àyàfẹ́ tó lọ́n bá tanú bí ọmọ yóò gbà náà tó dí bàbá rẹ̀ ti já náà bí ọlọ́ wàhálà baynahuma al-mawj nígbà tí wọ́n fi omi dé ọkọ̀ separate láàrin ẹ̀rọ méjèèjì ni ní ògùn ọkọ̀ omi wíwá ṣùgbọ́n ọmọ ìyọ́ ọlọ́ni fàkánà nínú ẹ̀lẹ́mọ̀gọ̀rọ̀ kí bó ti tẹ̀lé ni láti gbọdọ̀ mọ́ ẹgbẹ́ lọ́n kó gbà. bẹ́ẹ̀ ni níbi Ibrahim náà àti ìsàlám ìtàn bàbá rẹ̀ náà ẹ̀rí ìtẹ́pọ̀ ń bẹ tí bàbá yóò padà gbà fún. ìyẹn ló wá fà tó yẹ pé a gbìyànjú láti tọmọ bákan náà a gbìyànjú láti tọmọ ṣàdúrà tí ọlọ́run bá sùfánù àtàlà kò bá tọmọ ẹlẹ́fẹ̀lẹ́ inú tàwọn ànábì ọlọ́ọ̀ wọ́n máa ṣàdúrà fáwọn ọmọ wọn èyí tẹ́ ti bí ni àti tẹ́ ti bí. àwọn ẹni rí wọn máa ṣàdúrà fún ọmọ wọn nínú àyà alukur'an ọlọ́run sọ ń pa àwọn ẹni rí àwọn tó jẹ́ ibadullah àwọn ẹrú rí àwọn ẹrú gidi ọlọ́ni inú òṣìṣẹ́ wọn ni wọ́n sọ pé rọ́bà náà ọlọ́run ọba wa abúlà náà mi àtiwá jìnnà táwa lọ́rẹ́ látara àwọn ìyàwó wa ọ̀sọ́rí ìyá àtìná àtàwọn ọ̀rọ̀mọdọ́mọ wa táwa lọ́rẹ́ àtàn jẹ́ kúrọ́ta ayóní kí wọ́n jẹ́ ìtútù ojú fún wa tó bá ní ọmọ àtútù ojú aya àtútù ojú kí obìnrin náà máa fàdúrà pé ọkọ tó jẹ́ tutù ojú ìtumọ̀ rẹ̀ pé tí ó máa jẹ́ dùnú àrídùnú tí ò ní máa jẹ́ àríbá bànújẹ́ ọjà anáàlè ni mọ́tàkì iná ìmáàmù ọlọ́run ọba lágbo àwọn olùpáyà ọlọ́run àwọn olùpáyà ọlọ́run dáwó ya a máa gbáwájú ń bẹ̀ àwa ni wọ́n máa pè ní ẹni ìṣíwájú ẹ̀pẹ́ lómi láwùjọ lé ní lágbo àwùjọ rú àbí onígbè fẹ́ sí bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ tó àmọ́ ẹ̀mọ onígidi ìtàn máa tọ́lọ́ pé ọlọ́run lé agbo ṣe dáadáa ìbẹ̀rù ọlọ́run fẹ́ sí ọjà mọ́ gbé bẹ́ẹ̀ àdó àwọn ẹni rè ni àní gbàgbé ọmọ wa àrí ṣe tiwa lásàkà gbàgbé ètò àrí ṣe tiwa lásàkà gbàgbé àwọn ọkọ bákan náà àwọn ọkọ náà ní ṣe tiwa lásàkà gbàgbé tàwọn aya wọn ọlọ́run ládùn àwọn ẹni rè àwọn ìtọ́rọ̀ náà abúlà náà ní àgbèwájú náà. وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما tábàtì ماشي ṣe ká máa ṣe nínú pé ká máa tọrọ fáwọn ọmọ wa ni nígbà tó bá tán ní sórí ìyá tì mẹ́ tó bá tán ní sórí ìyá tì ó tó kò ní ọmọ nìkan o ó tún dórí àwọn àwọn grandmother child tí wọ́n tún máa bọ̀ ó tún dórí tiwọn náà tó ń jẹ́ ń tẹ́jẹ́ sórí àwọn àrọ́mọdá dọ́mọ ni inú ìṣesí tó dáa ni bákan náà tábàwà anábì wa Zakariya nígbà tí ń tọrọ ọmọ onífà abúlé mílà dónkà wàlíyá ọmọ tó jẹ́ wàlíyì ọmọ olùsìn náà ní kọ fún mi o òní ojúṣe wa nìyẹn ká má gbàgbé àti mọ tọrọ ọrùn kan báyìí ọmọ wa o ọmọ wàlíyì ọ̀rẹ́ Ọlọ́run ààyè Ọlọ́run ní kọ fún wa o anábìwá zakariya ní tọrọ ilé lọ́dọ̀ ọlọ́ ó ní ẹ̀rí tù ní ọmọ tí ó lè ẹ̀rí tù ní tí ń ṣe tí ó lè jogún ìlànà anábì ọlọ́run tọ́nà fún mi yìí wàyẹ́rì tù mí ní àlè yàkóòbẹ̀ èèyàn náà mọ́ ń tọrọ tó dání tí ó tún lè jogún tó wà ní ìdílé yàkóòbù kí ni wàá dìde yàkóòbù kí ni yàkóòbù jẹ́ ó ní bàbá tani bàbá Yusuf ìdílé yẹn tó wá padà yá àwọn ànábì ọlọ́wọ́ ń jáde jáde ń bẹ á ah, irú irú bẹ́ẹ̀ lèmi náà fẹ́ o kí wọ́n náà máa tọ ọlọ́run fún mi lọ́mọ tó jẹ́ wà ní ẹni ọlọ́run tí ó lè ti lànà àwọn àfá gbàgbàgbàgbà tí ó rìn ìlànà àwọn olùsínà dáadáa àwọn olùpáyà ọlọ́run ọ̀jà á bí ọ̀rọ̀ dé yá ọlọ́nkọ̀ ọ̀dẹ̀ sí lẹ́ni tó yọnu sí. ẹni pọ́pọ̀lọpọ̀ lénìí tó ti gbára lé tó ń bá náwó òun tó ṣe gbogbo ẹ̀ tó ti tọmọ ó gbọ́dọ̀ yá dáadáa kéèsì kan ní kọ́ náwó kéèsì kan ní kọ́ fi sílẹ̀ ẹ̀kọ́ bọ̀dù kó wáyà dáadáa ọwọ́ ọlọ́run ló wà ọ̀sẹ̀ tó wá múra sáàdúà kó tó múra sáàdúà kọ́ lóun bẹ̀ tọ́ so ọlọ́run ti lẹ́ni tẹ́ ó yọnu sí inú àdúrà tí àkàlẹ́yà ṣe ọlọ́run á gbàdúrà rẹ̀ yìí ọlọ́run fún aláàkójú àwọn ànábì ọlọ́run ó ti sàdúrà ọlọ́run gbàdúrà rẹ̀ kí ló padà ṣẹlẹ̀ ó bá rí yáyá òun náà bá tún jẹ́ ànábì ọlọ́run tẹ̀sí rárá orípa àdúrà nù orípa yìí ó hàn sí gbogbo wa ní àbí ẹlòmíì ọ̀nà sádùá rẹ̀ gbàgbà ó lè mọ̀ ẹ̀sẹ̀ wà ṣùgbọ́n tàbí wọ́n ti di báyìí nígbà tí ẹja ànábì ọlọ́run tó wá tó bímọ tó náà jẹ́ Ibrahim alayhi salam ó ní rọ́bà náà ọlọ́run ọba ọ̀jà alínà mùsùlùmí ní lákà nígbà tí ó kọ́ kàábà tán náà àdúrà tó ṣe ni ó wá tọ́mọ rẹ̀ Ismail ìtàtí gbogbo anáàmọ̀ ni tó gbé Ismail sí kàábà níbi tí ò ti sí nǹkan tí ò sí omi tí ò sí kankan látara orí payẹ lọ́lọ́run sí ní kọ́mi fẹ́mífẹ́mi ìsan jáde táwọn èèyàn mú un dòní. ara yìí omi fẹ́mífẹ́mi yẹn gan ara ìgbàdúrà ànábì Ibrahim pé ayé tó ní dé tí ọlọ́run kò sí nǹkan bẹ́ẹ̀ mọ́jọ bí pa wá mọ́jọ pọ̀ ọmọ tí mo wá gbé síbí. ó ṣàdúrà ọlọ́run sì ṣe nírọ̀rùn omi tó wá wà lọ́dún yẹ káyọ̀ ẹ̀mọ wá wá dé síta omi mọ̀ ti rí omi àwọn ti tó kọ́ lé ọlọ́run síbí. nígbà tó kọ́ ká bàtà rà bí àtúnṣe ọlọ́run ìmí àtọ́mọ́ mi àtọmọdọmọdọmọ tí ó mọ wá lára wa ṣe wá ní ummatan muslimatan laka nation àwùjọ tí ó jẹ́ mùsùlùmí gidi fún ẹ alórípa àdúrà yàrá rí níbo ló ti ṣàdúrà yẹn ìlú wo ìlú mọ̀ká àwọn àrọ́mọdọ́mọ ń sìta ló wá dáa tó wọn láyé tó a gbọ́dọ̀ fàdúrà ṣíṣe sílẹ̀ fún àwọn ọmọ wa kámọ̀ ní orí tiwa nìkan mọ́tò pé àwọn jókòó wa nínú ẹ̀mí ṣe wọ́n lólùjọ́sìn fọ́lọ́run ẹwọ́ nípa ẹ̀rì gbogbo aláàrí èsì anábì Ibrahim ó ń sọ pé èmi àti ìsùnmọ́ ìlú ta wà ń bí ṣe wá ní mùsùlùmí gidi fún wà ní lórí ìyá ti mọ́ kó máa ọmọ lórí tiwa torí pé owó táyẹn filẹ̀ láyé ẹ̀míkà ọlọ́run ilẹ̀ mi jẹ́ mọ́ lówó lọ ní o àwọn tó wà ń pò pé ọ̀nà ìran ajá mọ́ dúpọ̀ ńláńlá lọ ní o ẹlòmíì ò ní rántí tẹ̀sìn ànábì ọlọ́run táwọn sọ tẹ̀sìn ní tiwọn pé ummata muslimatan laka ìran tí wọ́n jẹ́ mùsùlùmí ní kọ́ọ̀tì ọmọ àrọ́mọdọ́mọ iná ẹ̀ ni wọ́n ń ṣẹlẹ̀ lẹ́nu àrọ́mọdọ́mọ rẹ̀ náà wà ní Mákà bákan náà nígbà tá níbi ìgbọ̀rọ̀ ìlú ń tọrọ ọmọ tìyàwó rẹ̀ kejì tó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kó tó gbọ́n tó bí Ishaq tí wọ́n sọ rọ́bì abúlé mìíràn sọ̀lẹ̀ hẹ́ẹ̀ni kò ní ẹ̀ tí láti lọ́mọ kan káàní láti máa lọ́mọ kan ó ní ọlọ́run mi lọ́mọ gidi alórípa àdúrà yìí náà bá rí kí ló ó bí ẹ́ ó bí ishaq tó jẹ́ náà òun tó jẹ́ ànábì ọ̀lọ́ ẹ̀rí bákan náà nínú àdó ànábì àdó àwọn ànábì ìtùbọ̀ ń tiẹ̀ pọ̀ kó ṣe lórí ọmọ ó bí jẹ́ ìjà ní mọ̀kí masọ́lá pàmí sórí ìyá ti ọlọ́run ṣe mí lẹ́ni tí ó máa kírun pàmí sórí ìyá tẹ́lifíṣẹ́ tàbí àníbi sórí ìyá sórí ìyá ti fi àtàwọn àrọ́mọdọ́mọ mi nìkan mọ̀ jẹ́ kẹ́sì sán lé wa wọ́n ti ń ṣe súnà yìí ọlọ́run wọ́n jẹ́ kẹ́mọ̀ mi ṣe dídíà ẹ̀kẹ́ mọ̀ jẹ́ kẹ́ àmọ̀ sẹ́nẹ̀ súnà ká lọ ní àtàwọn ọmọdọ́mọ mi ó ní rọ́pà náà kọ̀kọ́ bọ́ọ̀lù dùá ọlọ́run tí mo fẹ́ nu àdúrà mi ní gbà lọ́wọ́ mi jẹ̀mọ́ àdúrà yìí gbà bí ó gbà ó gbà mo kí mọ̀ sọ láti pé à ń kírun kírun àwọn onáńkírun dáadáa tó yẹ à ń kírun dáadáa sí ara mọ́ta nìyí lẹ́pẹ́ tí àsìkò òun bá tó lọ́dọ̀ tí wọ́n rán ti ṣọ́ọ̀bù ẹ̀ lọ ni kódà ẹlòmí ò ní títí ẹ̀ torí pé ẹni tí ó wà arajà nígbà òun náà ó lọ sí òkúrun ewu àdúrà tá níbi ìgbọ́n títí kéde one thousand years ló ti sí o ẹwọ́ wo bí okun àfàdúrà yìí sì wà ń lọ tó ń lọ tó lọ tó lọ bí sí bẹ́ẹ̀ sì tún jẹ́ láyé so eléyìí nínú ti ó pàtàkì ni táwa ńlá bẹ́ẹ̀ títọ́ ọmọ ọmọ yẹn ti délẹ̀ kò tí ì délẹ̀ àbẹ́rẹ́ tó délé àtẹ́tà tó retí ètò yẹ ká kọ́ ọmú lọ́kàn kó dùn ní ká máa ṣe kiri ká máa ṣàdúrà. ọlọ́run subhanahu wa ta'ala wọ́n gbà yíyanjú nínú àdúrà nábì ibrahim pé kí tó fẹ́lẹ́ náà kú ó ní wàjúnúbù ni ọlọ́run ọba gbé mi jìnà sí bàbá níyà àtàwọn àrọ́mọdọ́mọ mi àwọn ọmọ mi àná abdul asnam ìmọ̀ sí musa pẹ̀lú àwọn ọmọdọ́mọ rẹ̀ lẹ́ni àwọn ọmọ ń gbégún wọn ń sorò wọn ń dáná torípàdúrà tí bàbá bàbá bàbá bàbá ńlá wọn ti ṣe kalẹ̀ òun náà nìyẹn so eléyìí ó ṣe pàtàkì ẹnìkọ̀ọ̀kan wa ẹlòmíì kì í ṣàdúrà tó bá tó ṣe para rẹ̀ nìkan ni ó ṣe ẹni ṣe tọmọ tó bá tó ṣe tọmọ náà ọlọ́run jọmọ mi páàkì tí ó mọ̀wé nìkan ni ó ṣe kò ní fi tẹ̀sí kún nítorí pé a fi jìnnà nìyẹn ẹlòmíì ò ní ṣe ẹni tó bá ṣe kò ní rántí tọmọ tó bá rántí tọmọ kò sí pé ọ̀nà tẹ̀sí ni ó gbé gbà ọ̀rọ̀ ayé ayé ayé ayé ayé ẹlòmíì gò dé ó fẹ́ lè mọ ìṣàdúrà pọ̀ mọ́ ọ́n lẹ́sìn tó gbà pé ẹ̀sìn ìmọ̀ ń fàyàn wálẹ̀ àbí wọ́n lè sàánú ẹnì kọ̀ọ̀kan yìí kò dùn mọ́ obìnrin ní ìpẹ́ ọmọ wọn bá mọ dákí lórí kò jáyé iná ẹlẹ́tìrì inú tírẹ́sì sì bẹ́ẹ̀ ti ń tọ́ mọ́ gbogbo omi tó bá ti máa jọ ọmọ tẹ́lẹ̀ ọmọ ẹlòmí wọn já ọmọ rẹ̀ kú bẹ́ẹ̀ wọn já ọmọ kú bẹ́ẹ̀ wọn náà fẹ́ kórí pa àwọn parẹ́ ni láti kó tó kú gan yóò ti parẹ́ nígbà tó bá fẹ́sìn ní wọn tí ò bá ti parẹ́ orí pa àwọn ò ní àbí tó bá ti gùn gan ó lè jẹ́ pé jẹ́ máa fi ròyìn wọn kò ní jọ́rọ̀ gan kan gidi tí ò bá ti sí ẹ̀sìn ń bẹ tó ilé inú pọ́ìn tó lágbára ti àgbóyè mi anábà Muhammad sallallahu alayhi wa sallam ìṣesí wa pọ̀ nínú òṣèṣe ẹ̀ mọ́ ń ṣàdúrà fáwọn ọmọ mọ́ ń ṣàdúrà fáwọn ọmọ kéékèèké ọlọ́run bá fún wa tọ́lá sọ fún wa nínú ayal Qur'an ọlọ́run lẹ́ni tí ọlọ́run tọ́ wa sọ́nà pàápàá jẹ́ lẹ́yìn bá ti ń dàgbà títí ń gbé fọ́tì ọlọ́run níwájú àti ẹ̀kọ́ mọ̀ sí rọ́bì àwùjọ ìní àmì aṣkúrọ̀ ní ìmọ́taka ọlọ́run ṣe rọrùn fún mi kí lè mọ́ dúpẹ́ orí rẹ alẹ́ ti àmì àmpa aláìyá ìdẹ̀ra tó ṣe fún mi kí lè mọ́ dúpẹ́ rẹ wàhálà wàlídẹ́ yìí bákan náà ìdẹ̀ra tó ṣe fún mi tọ́tún ṣe fáwọn òbí mi kí lè mọ́ dúpẹ́ orí tiwọn náà wà ní àmàlà sọ́ọ̀lì hàn tàrdọ́ bákan náà ṣe rọrùn fún mi kí lè máa ṣiṣẹ́ rẹ̀ yìí tó yọnu sí wà á sì lè lè fi sórí yàtí wà bá ń sa àwọn ọmọ mi dáadáa àtàwọn ọmọdọ́mọ mi à ń ṣe wọn dáadáa tọ́ wọn sọ́nà tí wọ́n lẹ́lẹ́sìn dúró tí wọ́n sọ̀rọ̀ eléyìí nínú ìṣesí tí mùsùlùmí gbọ́dọ̀ wà lórí ẹ̀mí gẹ́gẹ́ bí ẹni tó ń sin lọ́hùn gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ tọ́ mọ́ tẹ̀pẹ́ àti ìsọ̀rọ̀ tẹ́tàwó mọ̀ ṣe kìràkìtà sí bọ́t àdúrà àkọ́kọ́ ṣe pàtàkì sáàgbọ́dọ̀ fílẹ̀ ń yà kẹ́kẹ́ ẹlòmíín tọmọ tìwọ́n kò ní ṣàdúrà ẹlòmíín ṣàdúrà kò tó ṣe ojúṣe tẹ́ ẹ̀kọ́ ṣe méjèèjì gbọ́dọ̀ kúnra wọn lọ́wọ́ ni kọ́lọ́mbà sọ̀rọ̀ wa tààlà kí ó ṣàánú wa kí ó dúró tì wa àti àwọn ọmọ wa ṣáàlá tààlà tó bá di àwọn ìgbàmí àwọn ojúṣe wa kúrò láti mọ̀ tọ́ ọmọ náà á mọ̀ ṣàlàyé fún wa kọ́lọ́m kò ṣe rọrùn وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته